all right my people go watch the video to see wetin really dey apple for inside the video my people. to discuss about myself. That was forced to this. We don't talk about leaders. My mission here, I would not call it that. as, I would not call myself as a sympathizer. Because uh, I'm one of the children of the Allah. So I'm here to pay my homage. The great roots, music overlaps. When you have a vacuum of the streets of Allah, then it's always been a difference. The last time we have something like this was 1968. And uh, the young people, some of them may not even know the implication of the vaccine created by the city. It's rather unfortunate that you have lost one of the prominent monarchs, one of the high level wisdom of monarchs. So we are here to Rabbis to condole the family and the greetings. How would you describe this personality? Firstly, uh, I will call him a father. I will call him a teacher. I will call him a comforter. Always conform when you need this intellectual input. And it's an historian that uh, whenever you meet him, he will load you with, with, a lot of information that you are not used to. Uh, it's an authority on Yoruba history, it's an authority on Nigerian history, African history, and global history. Whenever you are lucky to see with Alaafin, and he has time to attend to it. He will take you with various issues and the world history. And uh, he will be citing an authority on issues without even citing them. So it's a great man, not only in Yoruba, in Nigeria. And uh, from, from all education, since yesterday, we see that the, the global cry about the loss of the industrial monarch in our society. Uh, torí ikú bàbá yìí gẹ́gẹ́ bí bàbá gẹ́gẹ́ bí àtẹni tí a mọ̀ jẹ́ pé ọlọ́run fún ní ìmọ̀ tí wọ́n lè fún ní làákàyè tí iṣẹ́ ọba ní ọba onílàákàyè ọba onímọ̀ ọba tó dẹ̀ mọ́ ọba tó dẹ̀ ra ọba tí ọlọ́run fún ní ètò ọba tó dẹ̀ kápá pé kí o má ní kókó ẹni kọ̀ọ̀kan tí ọlọ́run bá fún ẹ kó tẹ lọ́rùn ọba tó dẹ̀ pé kò gbàgbé rẹ nǹkan tó bá fẹ́ ṣe tó fẹ́ ṣe ẹ pé kò sí nǹkan kò sí nǹkan ayé ìfẹ́ lè fi tàn jẹ bí olùgbèjà mẹ̀kúnnù ìgbé ọba tó gbé ìjọba ọba ìjọba àpapọ̀ bá ṣe nǹkan tí ò dára sọ ìwé ọ̀tún oníwò pé ọba ìjọba náà ó dẹ̀ jẹ́ ọba pẹ́pẹ́ tó fi àṣà àti ṣe ilẹ̀ Yorùbá ṣeré ó jẹ́ ọba pẹ́pẹ́ gbogbo nǹkan tí ìlú bá ń sọ ló mọ ìtumọ̀ tí olú Yorùbá dáná àti kọ̀ ó dẹ̀ jẹ́ ọba pẹ́pẹ́ gbogbo ọ̀nà tó fi ń jójó ìbílẹ̀ ló lè jù dẹ̀ mọ àṣà ó jẹ́ ìdánwò ọlọ́run ló fún wa ọlọ́run ó mú kó láàrin wa àsìkò táwa yìí àsìkò tí ilẹ̀ yorùbá fẹ́ jù lọ jẹ́ pé ọpọlọ àti ìmọ̀ tí ọlọ́run kí a lè dìbò ọ̀pọ̀lọpọ̀ máa gbàdúrà ní pé ọlọ́run tẹ kábíyèsí wà báyìí sí àgbẹ̀ nos pé ìṣòkò ara wa ẹ gbogbo wa là ń lọ sí gbàgbàdúrà pé kí ọlọ́run jẹ́ kí ọdún kó dínà síra tí ẹ tí ipò aláàfin jẹ́ lórí mẹ́rin àgbáyé tí kò ní ìlú Brazil nígbà tí ó sọ̀rọ̀ wọ́n ti sọ ọjọ́ mẹ́ta pé ọjọ́ ìkẹ́dùn ní ọjọ́ ìkókè ní three days ago ló ń gbàgbà ikú ọ̀rẹ́ ìyẹn á jẹ́ kí a mọ bí ìwà ṣe pàtàkì ó dá Yorùbá so nǹkan ló sì fún Entende? Thank you. My people, na video na I new watch finish so my people